بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ألا أم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọpẹ́ àti ẹ̀yìn òun náà tẹ̀lé bákan náà tọrọ kí àti ìgẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ní ìmú àṣẹ Allah subhanahu wa ta'ala ṣẹ gbogbo orí tí ń bẹ mẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọ̀kan nù ràn bákan náà àlékún fẹsẹ̀ rìn lórí súnà ọlọ́run bá kí ó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀sìn tí wàá mẹ́mẹ́ lálkìyàmà àti láyé ọlọ́run ọba kí ọmọ fi dùn wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ pé ọlọ́run ọba nínú oríkì àti ìṣe rẹ̀ òun náà ni pé la yudi'u ajra al-muhsinin ọgbẹ́ni àákàn dásẹ̀ kọjá lórí àwọn àlékún kan lórí ìdánilẹ́kọ̀ọ́ ti ọjọ́ ìjẹ́jọ́ torí pé nú àlàyé àwọn àlàyé ti débi àwọn kan nínú tí ó yẹ kó kàn ní àkọọ́lẹ̀ ìtọ́wà nínú tírà nípa pé olùṣe ìdájọ́ pẹ̀lú nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ òun náà jẹ́ kan nínú ran àwọn òrìṣà táwọn yẹn ń jọ́sìn fún lórí ilẹ̀ ní ìtaaka ní ọjọ́ ìjẹjọ́ bákan náà èyí tó jẹ́ bí àtẹ̀lé rẹ̀ náà tó yẹ pé lábẹ́rẹ́ àti mẹ́nubà òun lẹni tó wọ́n jẹ́ adájọ́ ṣùgbọ́n jẹ́ adájọ́ báyà ládùúgbò àbí nǹkan kan ṣẹlẹ̀ náà a rí pé àti mẹ́nubà gbogbo eléyìí náà kọ́dà ajé yé wa wípé ìgbà wo lẹni tí ń lo òfin míì fi dájọ́ lẹ́yìn ìdájọ́ Allah subhanahu wa ta'ala pé ìgbà wo nírú ẹni bẹ́ẹ̀ ni ọmọ di káfíìr táàmù sọ pé ẹni yìí o ó ti di káfíìr látàbẹ̀ bẹ́ẹ̀ akó àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta akó wá fún wa fa ulaika humul kafirun fa ulaika humul fasikun fa ulaika humul zalimun gbogbo ẹ̀ ni àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta àmúwá fún wa láti jẹ́ kó yé wa pé kì í ṣe gbogbo ẹni tí ń lòfin míì lẹ́yìn òfin Allah subhanahu wa láàkẹ́gbẹ́rẹ́ ajọ́ lórí pé ọ̀rẹ́ ti di káfíìr àjọ yé wa pé wọ́n lè jẹ́ ẹlòmíín nípa bẹ́ẹ̀ wà lórílẹ̀‐èdè tí òrófin ọlọ́wọ́ bá lò a sọ fún wa pé ò ojú kòkòrò kẹfẹ́yọ́ gba bribe iná ẹ̀ ló fi ṣe pé ohun tóun ṣe yìí bá mu ọ̀daràn kan nínú àwọn ọ̀daràn yọmọ kan nínú àwọn Islam táwa pè ṣùgbọ́n tó ń bá fi rinlẹ̀ pé èyí tá ń lò yìí dáa ju òfin ọlọ́run ọba lọ ó ní ládìí ọkàn bẹ́ẹ̀ ń sọ ọlọ́rọ̀ tọ́kẹ́ àníyàn tiẹ̀ tí fi ń lò fún mi lẹ́yìn òfin ọlọ́run nìyẹn eléyìí ọ̀sán bomi là ń bẹ̀ eléyìí ọmọ jẹ́ káfíìrù ni. àwọn oláwa yọọlẹ̀ kúrò nínú ẹni tí báyọ̀ jẹ́ adájọ́ tọ́jẹ́ adájọ́ tìlú tọ́jẹ́ kọ́ọ́dí àbí alhakim àbọ̀jẹ́ adájọ́ ọjà láàrin àwọn èèyàn náà àbọ̀jẹ́ àfa àtọ́jọ́ olùdájọ́ ẹ̀sìn tọ́jẹ́ pé òun yóò táwọn bá ṣe tí ó bá ti jẹ́ kí wọ́n mọ̀ọ́mọ̀ dá ẹjọ́ yẹn pẹ̀lú nǹkan míì yàtọ̀ sí òfin Allah subhanahu wa ta'ala àwọn eléyìí wọn ò ní jẹ́ káfíìr kí ni ohun tí ó dè wọ́n àwọn owó sí ni ni wọ́n fi gbé wá fún wa nù tíra àwa tí a gbé tíra náà lọ́wọ́ wọ́n ní wa yustasna min dhalika wọ́n mú jáde àwọn exceptional cases àbí àwọn tó jẹ́ pé wọ́n wá exempted wọ́n á yọ àwọn jáde kó nu ẹ̀ńtà àwọn dájọ́ lórí pé ó ti dájọ́ pẹ̀lú nǹkan míì tí ó di káfíìr alákọ̀ọ́kọ́ òun náà ni ẹni tó bá dájọ́ pẹ̀lú nǹkan míì yàtọ̀ sí ohun tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ èyí tá a gbà lérò tí ṣe alukur'an wa sunna tó jẹ́ pé ìdájọ́ tó wá dá yẹn látara àgbìyànjú rẹ̀ báyà kò jẹ́ àwọn ọ̀dájọ́ tó ní àyà tó wà lórí ẹ̀ tó jẹ́ kọ́tì ẹ̀yìn pé nǹkan báyìí láyà yìí sọ abadis tó clear nínú gbìyànjú ijtihad lèyẹn tí wọ́n mú jáde ẹni tó bá ti dépò bẹ́ẹ̀ nínú mímọ̀ wa akhta irú ẹni bẹ́ẹ̀ wá ṣe mistake fi ijtihadihi níbi ìgbìyànjú tó ṣe wa huwa alun li ijtihadihi irú ẹni bẹ́ẹ̀ sì jẹ́ tó ní irinṣẹ́ tí wọ́n fi ṣe gbìyànjú tó ọjẹ́ tó nímọ̀ débẹ̀ kì í ṣe nǹkan tí ó nímọ̀ tí ó gbéra rẹ̀ sípò ibi tí ò tó ó gbìyànjú lóòótọ́ láti wá òdodo wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ fa hadha ma'jurun wa maghfurun lahu hatahu irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba yọ sàforíjà ìṣe rẹ̀ fún yọ̀tọ̀ àgbẹ̀sán káwọn bá pẹ́ wa ni àdìsí ti wá lórí eléyìí tálẹ́bí sọ fún wa pé olùgbìyànjú yóò mọ̀ gba ẹ̀san méjì nígbà tí ìgbìyànjú rẹ bá ṣe déédéé òfin ọlọ́run ọba yóò sì mọ jẹ́ ẹni tí ó gba ẹ̀san ẹyọ kan nígbà tí ìgbìyànjú rẹ tí ó bá ṣe déédéé òfin ọlọ́run ọba ṣùgbọ́n yóò gbẹ̀san ìgbìyànjú rẹ a rí pé àdìsí yàn sọ fún wa pé yóò gbẹ̀san ni wọ́n fi ní wàhátọ́ aw akhtana àdísì sì wà lọ́dọ̀ ànẹ́bì tá ànẹ́bì ni ọlọ́run ọba sọ fún wa pé qad fa'altu mo ti ṣe bẹ́ẹ̀ bákan náà ni àdísì tánẹ́bì sọ fún wa pé ọlọ́run ọba ó mójú kúò níbi àwọn nǹkan fáwọn àlìhùmọ̀ òun òun tí wọ́n jẹ̀ wọ́n nípa ṣe òun tí wọ́n gbàgbé ṣe so a rí i pé gbogbo eléyìí ó ti kó sábẹ́ rẹ̀ ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tí ó dájẹ́ pẹ̀lú nǹkan míì lẹ́yìn òfin Allah subhanahu wa ta'ala wa huwa ya'lamu annahu mukhalifun ó sì mọ̀ pé ohun tóun ẹjọ́ tóun ń dá yìí òun ya pòfin ọlọ́run ọba iná làyíta ti mú wá sẹ́yìn ṣùgbọ́n látà nítorí ìfẹ́ inú kan látọ̀dọ̀ ara rẹ̀ àbí torí ojú kòkòrò kan a ó lè tọ́mà ìn àkádá báyìí kí wọ́n lè fún wa ní nǹkan àorísùwà àbí torí owó ẹ̀yìn bribe kan tí ó gbà ṣùgbọ́n tòun ti bóyá jẹ́ pé ó sàwọn nǹkan kan yìí pẹ̀lú ìfẹ́nu rẹ̀ pẹ̀lú ọ̀kánjúwà kan àbí pẹ̀lú owó kan tó fẹ́ rí gbà mẹ́ ṣùgbọ́n òun yà àtẹ́kìdù annahu yajibul hukmu bima ansalallah ṣùgbọ́n bẹ́ẹ̀ náà di ọkàn rẹ̀ àìkọ́rọ̀ àkídà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ọkàn rẹ̀ pé ah, dandan ni káfí ìdájọ́ ọlọ́run ọba dájọ́ ebi lọ́pọ̀ àwọn débẹ̀ tóun fi ṣe bẹ́ẹ̀ tóun fi ṣe báyìí so àní hakama lélẹ́ kó ti di káfíìr wọ́n ọmọ jẹ́ wọ́bìà tí ọmọ ń tọ́kàn tọ́ tẹ́rí síbi ẹ̀sẹ̀ ó sì jẹ́ pòkì ọjọ́ dàrin wájú ọlọ́run ọba tó jẹ́ pé ọ̀ràn tó dá yìí yọ ọmọ bẹ́ẹ̀ lábẹ́ màṣíà tọ́wọ́ ọlọ́run ó lè jẹ́ níyà kó tó wà lè jẹ́ nà lórí ẹ̀ ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ àní sọ kó di káfíìr torí pé ọ̀làdì ọ̀kà pé ohun tóun ṣe kò ṣe kínni kódà ó yàtọ̀ sí ẹni tó sọ nǹkan yẹn di ẹ̀tọ́ ó ṣe tààlìlì rẹ̀ pé bó ṣe tọ́ nìyẹn irú ẹni bí wọn mọ̀ jẹ́ káfíìrù ni so kọ́lọ̀ nǹkan yà wá yà irú eléyìí eléyìí ní ṣókí láfikún àkòrí tí a kàn fẹ́ bọ́ sínú ẹ̀ lẹ́nì tọ́jẹ́ kan tó tóbi tó sì pàtàkì nínú tí ń ṣẹlẹ̀ láwùjọ wa tóun náà jẹ́ pé ẹni tó bá ti fọ́ọ̀lù sínú irú eléyìí òun náà mọ̀ jẹ́ ọ̀kan nínú rin àwọn òrìṣà lórí ilẹ̀ táwọn yẹn ń bọ òun náà ní ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ ìtumọ̀ àtọ̀wùt àwọn tí wọ́n jẹ́ ohun tó jẹ́ òòṣà òrìṣà talẹ́ni náà alladhi yadda'i ilma al-ghaybi min dunillah ẹni tí ń kílèmù pé òun mọ ìmọ̀ kọ̀kọ̀ òun gàlà kò rí pé òun mọ ohun tó pamọ́ ohun yóò tó lè mọ fi ṣe irú ẹni bẹ́ẹ̀ káfíìrù ni tí ó sá bomi là torí pé nínú ìròyìn ọlọ́wọ́n ọba òun náà ni pé ọlọ́wọ́n ọba ni alimul ghaib wa shahada ọlọ́ba tó mọ kọ̀kọ̀ àti gbangba aya wa náà Al-Qur'an tó jẹ́ tọkàfẹ́lẹ̀ inú suratul jinn ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n ni alimul ghaib ọlọ́wọ́n ọba yín Allah òun ni ọba tó mọ kọ̀kọ̀ tó mọ tó pamọ́ kódà nínú agbára rẹ̀ àti ṣe rẹ̀ ni pé fala yudhiru ala ghaibihi ahadan ọlọ́run ọba kì í fi kọ̀kọ́ rẹ̀ kì í fi hàn ẹnikẹ́ni àyàfi kì í fi ṣe kíni kì í fi hàn ẹnikẹ́ni àyàfi àwa mu àyà tó wà nísàlẹ̀ kọ́bà àsopọ̀ illa man irtadha min rasulin àyàfẹ́ tọ́lọ̀ yọdún sí nínú àwọn òjíṣẹ́ rẹ̀. nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ilẹ̀ lómi ìfẹ́ kó tóbi ní òjíṣẹ́ ọlọ́run làwọn náà òjíṣẹ́ ọlọ́run làwọn àfáà náà àwọn kọ̀kọ̀ à á kú ni ọ àwọn ànẹ́bí ọlọ́run láyà yìí ń tọ́ka kódà tó bá fẹ́ fi kankan hàn wọ́n náà ti sọ fún wa pé kan nínú ègégé wáyé àwọn ànẹ́bí ọlọ́run ni àrùhúyá asọ́ọ̀dìk àlá tí mo jẹ́ àlá ni ìwọ́n kò ní mo fi kílèmù pé àfàìsùn mi ìyàgbọ́n mi lè ba lókè àfàìsùn lọ́lọ́wọ̀n ní fún tọ́pamọ́ hàn mí ọ̀daràn nírú ẹni bẹ́ẹ̀ kódà nítorí rẹ̀ ṣàdúrà pé ọlọ́run ohun tí ó ṣe lọ́lọ́ ọlọ́run fi hàn mí ló fi jẹ́ kí gbogbo ohun tí jẹ́ istikhara torí pé ó ṣe ní láàánú arí àáfà lórí mímbàr ṣùgbọ́n àwọn yẹn ti ń gbẹ́ wọ́n ti pẹ́ ní sẹ́yìn sákèsí ọlọ́run jẹ́ torí pé ìyẹn parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam nìyẹn pé èdè Lárúbáwá lásán àyẹ̀wò náà ní jẹ́bẹ̀ pé ẹ̀fẹ̀sẹ̀ elétọ̀ ẹ jáde sí kẹlọ̀ wádìí ẹ̀ pé kódà Ànábì lẹ́ni tí ó bá ṣàyẹ̀wò yọ sàgbákò mi ọ̀rẹ́ rẹ̀ ẹni parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní òun èéfì kọ̀kọ̀ òun wá ẹ ìpamọ́ ohun tó pamọ́ tóun bá yọnu sí torí kò sọ iṣẹ́ ọlọ́run tọ́lọ́run bínú sí ṣùgbọ́n ìtọ́ bá wù kóun fẹ́ fi hàn nítorí iṣẹ́ tóun fẹ́ ran kí sẹ́yìn kó lè ní sẹ́yìn jẹ́ òun lè fi nǹkan ẹ̀hẹ́ pé báyọ̀ ọ̀sẹ̀lẹ̀ báyọ̀ ọ̀sẹ̀lẹ̀ o lọ́fà tó fi jẹ́ kókó dàrí odidi tíra tí wọ́n pè ní nubuwati nabiyyi sallallahu alayhi wa sallam àwọn prophecies anabi sallallahu alayhi wa sallam àwọn tí o ti sẹ̀tàn lọ pé báyọ̀ padà ṣẹlẹ̀ bí àwọn sayati ala nasi zamanu gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfijọ́ tá níbi wà tí wọ́n ń gbé handak tí wọ́n lu hama tí wọ́n fi fọ́kuta tó sáré tá níbi ni ọlọ́run sì fi gàgá àti bùyọ̀ oòrùn àti bùwọ̀ oòrùn hàn mí pé kò sílé kan islam mẹ́sẹ̀jì islam ò ní wọbẹ̀ àbáwọn nǹkan míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ fún ànábì láti fi lè kọ́ńpìlímẹ́ǹtì mẹ́sẹ̀jì tọ́lọ́run gbélé lọ́wọ́. so eléyìí yàtọ̀ sí pé torí pé ànábì náà ànábì clear ara rẹ̀ pé kódà ìmọ̀ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ìkápá aburú kò sí lọ́wọ́ mi ìlégbé kó fúnra mi bákan náà ìlè fa oore wádùn ara mi bí àbáyé kọ́ lọ́n lọ́ba fà wádùn mi. eléyìí bẹ́ẹ̀ ọlọ́ni kódà àwọn òjíṣẹ́ tá a sọ yìí pé a fún ní díẹ̀ nínú àwọn ọkọ̀ọ̀kọ̀ pé báyìí ó ṣẹlẹ̀ torí iṣẹ́ tá a wọn tó kí ara aṣẹ́ wọn náà lòun náà sí pé wọ́n ń ṣàyẹ̀wò kò wọn náà wá kílèmù pé ìbá wọn náà ọlọ́run ti sọ tọrọ arẹ́ni tó bá ọ̀kan náà àfa jagidi lórí ayé àyè pé lòun náà lòun náà ni. ọlọ́run ní kódà àwọn òjíṣẹ́ ọlọ́run bàtà mú díẹ̀ díẹ̀ rọ́sọ̀dán ọlọ́ni kódà á yan àwọn security náà màláìkà àtiwájú àtẹ̀yìn rẹ̀ tí wọ́n mọ̀ ṣùgbọ́n rẹ̀ káàkiri tó fi jẹ́ pé mẹ́sẹ̀gì tá a fẹ́ fún nu wá yìí yẹn àwọn àlùjọ̀nù ò ní rí i gbé ló bí ìgbà tọ́lọ́ ń gbà nẹ́bì dìde àwọn tí wọ́n lọ jí ọ̀rọ̀ gbọ́ nínú súrà yìí náà suratul jinn ẹ̀kọ́ ń sọ pé ah, àwọn ọmọ tó fẹ́ ṣẹlẹ̀ o wọ́n kọ́ nínú kunna naq'udu minha maq'ida lis-sam'i faman yastami' al-han pé náà

àlùjọ̀nù kẹ ò ní rí jígbọ́ kò ní kí mẹ́sẹ̀jì kò ní darọ́pọ̀ mọ́ bá níbi sọ pé àwọn tó bá já wọn aláyẹ̀wò wọ́n mọ̀ darọ́pọ̀ mọ́ tiwọn ló fi jẹ́ pé alukur'an nínú sẹ́ yọnu tó pamọ́ ni ló jẹ́ káwọn kẹfẹ́ rímọ́ ọlọ́ọ̀bá nẹ́bí sallallahu alaihi wasallam pé sọ báyìí fún wa ọlọ́run máa fà nẹ́bí lẹ́sìn ìgbà táwọn àyà yẹn ń sọ kalẹ̀ mẹ́sẹ̀jì yẹn dàrúdàpọ̀ ò lè wọnú rẹ̀ lọ́lọ́run sọ fún wa náà pé alukur'an yìí o làyàtì ìlbọ́tì min bayni yadayhi wala tọ́jà àwọn kí mẹ́sẹ̀jì náà ni mẹ́sẹ̀jì táwọn lè fẹ́ fúnra wa irọ́ ni wọ́ bẹ̀ mẹ́sẹ̀jì bọ̀ látọ̀dọ̀ ọlọ́run píọ̀ tó jẹ́ òdodo alhaqqu min rabbik wala takunanna minal mumtarin ọlọ́run kódà àdìsí anabi sallallahu alayhi wa sallam látara kọ́ ọlọ́run tó wà ní inna nazzalna dhikra wa inna lahu la'abidhu kódà wọ́n jẹ́ wíwá pé àdìsí anabi lára pé wà yí lòun náà ló fi jẹ́ pé kò sí gbogbo àwọn anabi ọlọ́run ọba tó lọ ìmọ̀ tá a mọ̀ fi mọ̀ pé sẹ́sọ̀ yìí wù lọ̀rọ̀ tí wọ́n sọ pé Musa sọ yìí àbí dọ̀ọ́yìfù ni kò lédànù irọ́ tó bá káwọn ọ̀kẹ́lẹ̀ ìmàdùn ni wọ́n fi kúrọ́ mà nẹ́bì ni irinṣẹ́ tá a fi mọ́ ọlọ́run kò fálẹ̀ mà nẹ́bì látara ìdáàbòbò alukur'an tá a nẹ́bì sọ nọ́ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n fún mi ní alukur'an wa mithlahu ma'ahu àti mọ̀rẹ́ ni kéjì rẹ̀ báyìí sọ fún wa lọ́jọ́ ìjọjọ́ kọ́ sọ fún ànẹ́bì àyà ni ọ̀ni awùlẹ́hì humulikurhan àwọn tó jẹ́ àwọn alágbígbá àwọn olùwọ́sẹ́ yèpẹ̀ nílò ni tẹ̀sùbá ni omi ni awọ ni àdókan ni yọ̀ọ́rẹ́jú káwọn náà lọ́kẹ́ wò báyìí bíi pé òun wo fíìmù àbátẹlẹwọ́ ni ohun yóò tó lè mọ́ wò wọ́n ni fáwọn tọwà rí gbogbo pátá òòsà ni wọ́n kútàǹtì iná ni wọ́n wala yajusu ta'akkumu ilayhim

abẹ́ ẹ̀ tí ì gbọ́ rí pé ń ṣẹlẹ̀ báwọn bá gba dírẹ́fà wọn gbó kọ rẹ̀ àtọkọ ya rẹ̀ táwọn bá gbọ́kọ̀ fún ṣé yọ da táwọn bá gbọmọ tí wọn bá ń wo ṣọ́ọ̀bù ara àtàhákùm ilẹ̀ àtọ̀gùt iná ìlélẹ̀ yìí lima lamnufawid hamurakum ilallah kúrẹ́tẹ̀ kọ́rọ̀ yín lọ́lọ́wọ́n ọba lọ́wọ́ kúrẹ́tẹ̀ wọ́lọ́wọ́n ọba ní olùṣẹ̀ṣà fún yín bí àwọn àlámọ̀rí yín kúrẹ́tẹ̀ síbẹ̀ ara àkódájọ́ lọ́sọ́dọ̀ àwọn òrìṣà lélẹ́yìí ọwọ́ lọ bọ̀ọ̀sà tọ́wọ́dà kìyàmà tọ́wọ́ lọ dìde lẹ́ni tí bọ̀ọ̀sà ń kọ́ wọn wọlá yẹ yúzù ṣe á ilayhim wọ su'aluhum kọ̀tọ́ ká lọ́sọ́dọ̀ wọn àìwùlẹ̀ nẹ́bẹ̀ àìsí lọ bí wọn lọ́rọ̀ kọ́dà mọ́ síyàn lọ bẹ̀ tí wọn bá fẹ́ sàgbákò wọ́n ní kọ̀tọ́ o wọ́n ń torí pé kí ni lè anna ba'd an-nas yadhabu ilayhim torí pé àwọn apá kan àwọn èèyàn wọ́n mọ́ lọ́sọ́dọ̀ wọn ìdádọ́ àlàhù ṣe ón nígbà tí wọ́n bá sọ nǹkan nù bóyá wọ́n sọ owó nù àbí olè gbé nǹkan kan ilé wọn bóyá alọ́pẹ́ à yọ wá kó àwọn ọmọ rẹ̀ lọ pé kọ́ bá wọn yẹ̀ wò ẹlòmí ò di kùránì ní kọ́kọ́rọ́ à ah, first class olórí ibu lẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ o alùkùránì tọ́jọ́ pé ọlọ́pọ̀ lédè bíi kọ́kọ́ tọ́ ká mọ gbé kalẹ̀ ẹlẹ̀ yọ wá dì í lókùn yóò fi kọ́kọ́rọ́ sí ó lè fọwọ́ kí ó gbé lọ yọ́tọ̀ máa kàyà sí i pẹ̀tọ́ wáyé pẹ́lá wáyé pé kó yí tọ́nà yóò bá dáa kó yí abẹ́yẹn bá ń nẹ́jà abẹ́yẹ dákun ẹ̀ sọ fún kọ́lọ̀njó túbá kó tó kú torí pé wọ́n de òun náà nígbà tó wá fẹ́ kó láyé torí pé alukur'an ìyẹpẹ̀rẹ̀ alukur'an lélẹ́yìí kọ́rọ̀ rẹ̀ wọ́n bá já sí òdúhù fagulúhù thummaljẹ́ ìmàsọ̀lúhù thumma fi tìǹzẹ́rù ọ̀há abẹ́lòmíì náà ọ̀nà ọ̀nà pọ̀ táwọn èèyàn ń lò òye ò tó lè mọ lò pé nǹkan kẹ́ sọnù tàbí wọn tiẹ̀ gbádùn náà náà kẹ́ báwọn wò ó àmọ́ tí ń ṣe kìí sojú lásán gbé alámọ̀dé wọn pé ta ló bú lánàá wọn lè gbá alámọ̀dé lọ eléyìí jẹ́ bí wọn pé kọ́ báwọn wò ta ló ta ló sadẹ́ sí i aw yasaluhum an alihi idha kanu ghaibin àbí wọn ò gbúrò àwọn ará ilé wọn wọn yẹ kó bá wọn béèrè kí n kọ́ndíṣẹ̀ wọn lóhùn kódà irọ́ irọ́ wọn parọ́ fúnrọ́ kílẹ̀ ń dà wá láàmú sí àwọn tó jà tó wọ́n ṣe ìsáàbì báyà báyàrò náà wọ́n ń lò ní àbí ansẹ̀tì náà ni wọ́n pé ọ̀kan àwòfáàkì ẹ̀ẹ́n wọ́n pé bàtọ́dì zahaji wàhájì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kó kọkẹ́ ọ̀kan ní láwùl ayat ọ̀kan láwùl mamat bẹ́ẹ̀ yẹn bá síkì tó bá ti fa kọ àwọn nọ́mbà yẹn wọ́n á pé tí nọ́mbà yẹn bá ti lọ fọ́ọ̀lù sí láwùl mamat wọ́n pé yóò kú ni kò sí pé kò lè rúlà tọ́wọ́síláwò yàyà yóò pé yóò gbádùn ìrọ̀ lélẹ́yìn kílẹ̀ wọn ń da ọ̀rá àwọn ọmọ yìí sì ń síìkì kílẹ̀ tẹ̀ kẹ́ mọ́síláwò yàyà tàbí láwò màmá tì kẹ́sì mọ́ lóògùn fún wọn torí pé ẹtì ní tọ́ba ti fọ́ọ̀síláwò yàyà tì yóò sọ gbádùn. eléyìí ìṣe bẹ́ẹ̀ gbogbo eléyìí bí kí ọmọ bàtà rẹ̀ níjẹ́ ni. wọ́n ní wọ́n béèrè pé ipò wọn wà dúkìá rẹ̀ tó sọnù bóyá dánwò tọ́lọ̀ ń fẹ́ gbé bá ọ tó fi nípò ìgbàna tó àdẹ́lẹ́bọ lórí bẹ́ẹ̀ pé gbogbo ohun tó bá gbà lẹ́ẹ̀fi wá kódà kí wo di kèfèrí eléyìí náà bẹ́ẹ̀ wọ́n ní fàáza ẹtí ń serú eléyìí yẹ́kfùr ìdá ẹni bẹ́ẹ̀ bá àwọn yẹn kódà ẹjọ́ gbé nǹkan wọn lágbájá ló gbé kódà kẹ́nìyàn jẹ́ ọkọ̀hún lòún gbé lóòótọ́ ó ti ṣe kèfèrí ṣàpẹ́gbà tó bá tó bá ní òun ló gbé tẹ́tọ́ ni àwọn náà ló gbé tó bẹ̀rẹ̀ sí lù ọwọ́ padà jẹ́wọ́ ẹ̀yìn ti kọ́kọ́ ṣe kúfúrú kódà òun tó jalè ẹ̀ṣẹ̀ tiẹ̀ ò tó ti yín torí ìsìláàmù ti yín bàjẹ́ àfitẹ́ bá túbá lókù wọ́n ní kí la gbára fi sọ bẹ́ẹ̀ òun náà ní àdìsí Ànábì sallallahu alaihi wasallam tí rìwáyà yìí wá lọ́ní ọ̀tọ̀ọ̀tọ̀ tánàbí sọ pé riwaya eléyìí ọwá látọ̀dọ̀ kan lọ́dọ̀ nínú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam omi wá látọ̀dọ̀ àfáwà bí Hurairah radiyallahu anhu ṣùgbọ́n ìtì afẹ́ kàì òun jẹ́ ìtọ́wá látọ̀dọ̀ àfáwà bí Hurairah ọlá Ànábì sọ pé man ẹni yòówù ẹnikẹ́ni ìsọkùnrin ìsọbìnrin ìsàfà ìsọmọkẹ́wù man ata káìnàn ka ẹ̀jẹ̀ ká kúrò tí ó ẹni ọ̀tọ́ bá lọ bá aláyẹ̀wò kan alágbígbà kan bọ́yá owó ẹyọ ní ń dà ní ẹ̀rìndínlógún bọ́yá ìlà ní ń fà sínú yẹ̀pẹ̀ bọ́yá báyìrò ní fi ń ṣe omú bọ́yá igbá kan ló dé mọ́lẹ̀ bọ́yá ọmọ kan ló ní ọmọ owó omi àbúrò ló ní kan ní àtẹ́lẹwọ́ rẹ̀ wá kan ló gbé tí sí gbogbo ọ̀nà yóò tó lè ó ní ẹni yóò tó bá lọ bá alágbígbà kan kí wọ́n sì ń pè ní káìn òun lẹni tí ń sọ ohun tí ó ṣẹlẹ̀ ohun tí ò tí ì ṣẹlẹ̀ àmọ́ kó àrọ́fà náà sínú gbà mí báwa bá ìṣàlàyé kódà wọ́n ní òun o ọwọ́ àṣùmẹ́lù àhám òun kẹnu ọwọ́ general tó jẹ́ pé àrọ́f àrọ́fà òun kó sábẹ́ rẹ̀ níbo mi àrọ́fà náà tún kó òun náà sínú ọwọ́ ni ẹni ìyóò tọba lọ bá aláyẹ̀wò kan alágbègbà kan àwọn àfáà tó wájá alágbègbà lónìí wọn máa kúrò pé àwọn tí ń da fálà nẹ́bí nsọ́yàn irọ́ o gbogbo ẹni yóò ti bá ti ń gífù information kóhùn bọ́ kọ̀kọ̀ iná ní jẹ́bẹ̀ kọ́ lọ túnkẹ́ wọn wò dáadáa ní gbogbo àwọn ájìm wọn sọ pé ti ń lówó ẹyọ ẹni nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe fi ń sọ wọ́n ló kọ́ sẹ́pẹ́ ti ń wọ akóró pé dírẹ́fà náà lòun náà mọ̀nà àbí kọ́dà ti ń wọ ọ̀kadà ṣé dírẹ́fà kọ́ ní dírẹ́fà ọ̀kadà iṣẹ́ lọ́jọ́ pa wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ni ohun tí wọ́n náà ń ṣe ohun tí ó jáde ń bẹ̀ ni wọ́n fi sọ yín lóko ká ìnẹ̀ ànábì wa ni ẹni yóò tọ́ bá lọ bá wọn fásọ̀ hu tọ́wọ́ gba ohun tó wí ni tó gbọ́ fásọ̀ hu bí ma yọ̀kú fákọ̀dì káfàrà bí ma unzila ala muhammadin alikufa kọ́d kọ́d arfu tawkid ni pé mọ́ dáwọ́ tiẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí pẹ̀lú tọ́lọ́sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kí ọlọ́run sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam alukur'an ọlọ́run sì ti rọ̀bátọ̀ alifalá wọlifáwùs ẹ ọsọ pọ̀ mọ́ ìnígbàgbọ́ nínú alukur'an aliflam mim ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناه ينفقون بتعب والذين يؤمنون بما أنزل إليك wàmá ònzílà mi ń kọ̀bùlí kà wọ́n mi lè áhìrá tí ó ń yóò kinu ọlọ́wà ùláìka aláùdámi rọ́bìhìm wọ́n ùláìka ó túnmọ̀ kí man lam yu'min bima anzala ala muhammadin lam yakun minal muflihin kódà kọ́ mọ̀ sọ́ níbi wọn àti olímọ̀ tọ́wọ́ àti olímọ̀ ùláìka aláùdámi rọ́bìhìm wọ́n ùláìka ń wọ́n lè mufli aláwùmá ìjì alínà mínal mufli ọ̀sọ́nà tó fẹ́ gbà wọ̀bẹ̀ ọ̀sọ́nà tó fẹ́ gbà wọ̀bẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí pẹ̀lú tọ́lọ́ sọ kàlífà níbi sallallahu alaihi wasallam ó sì a sì ti mọ̀ pé arkanul iman mélòó ni mẹ́fà àbí nínú òfin náà sì ni pé tó bá fẹ́ láti nígbàgbọ́ nu tíra kan ó ti ṣe kèfèrí sínú gbogbo tíra tó bá nígbàgbọ́ nu ànẹ́bì kan ó ṣe kèfèrí nu gbogbo àwọn ànẹ́bì ọlọ́run tí mẹ́fẹ̀ẹ́fà ò bá sì ti pé èèyàn lè jẹ́ mùsùlùmí eléyàn bẹ́ẹ̀ wọ́n tó bá gbàgbọ́ ó sì kèfèrí wọ́n ni wọ́n in kana lam yusaddiquhum tí ó bá gbà wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ lóòótọ́ olóhùn gbọ́ ṣùgbọ́n kò gbà wọ́n gbọ́ kẹrẹ̀ irọ́ wọn pa ṣùgbọ́n ọlọ̀ béèrè kò sì lọ béèrè ń béèrè pé mo fẹ́ fi járọ wọn torípa lè ṣe yẹ o ẹnìkan ti wí pàtìpàtì kan ọ̀rẹ́ pàtì yẹn ju gbà yẹn báyọ̀ náà wẹ̀yà tó ní níbo làwọn afá yìí ti rí níbo làwọn ẹbí sọ bẹ́ẹ̀ àwọn fún asaru ibùnú sọ̀yáàd asaru ibùnú sọ̀yáàd ipe níbo làwọn kẹ́kí ni ẹlọ dẹ́yẹ̀ wò ànẹ́bí sẹ̀rí apá mi ti wa pé a fẹ́ dẹ́ wò láti proof ẹ̀ nírọ́ kálí jọmọ̀ pé rọ́ ní pa tà ní bá ní ẹ̀pá lọ́hùn wo sẹ́lọ sóti akẹ̀fẹ́ lọ jẹ́ kọ́ mọ̀ pé òpùrọ́ ni ọ́ náà wọ́n ní tí ọ̀bá kọ̀kẹ́ gbà wọ́n gbọ́ ni wọ́n fi inú fẹ́ lọ́lọ́ béèrè torí pé oní ọkọ̀ bóyá kí n tiẹ̀ lọ kí lọ tíráyè rẹ̀ kì í ṣe kọ́bẹ́ fi ṣe ìdánwò fẹ́ nìyẹn àbọ̀bẹ́ fi púrúfù ẹ̀ nírọ́ tó bá lọ bẹ̀ làtúkùbẹ̀lá òṣọ̀látún ń bi àwọn kẹlímáàtì yẹn torí bí alukurani ṣe wà gbogbo àwọn kẹlímà kọ̀ọ̀kan náà alukurani àwọn wọ́ọ̀sì kọ̀ọ̀kan tọ́lọ̀ ń pèsè síbẹ̀ ó ní wọ́n ní ìtumọ̀ tọ́lọ̀ ń fi lò wọ́n tọ́lọ̀ ń bá lo kẹlímà kẹ́ńbì kan kẹlímà kẹ́ńbì gbogbo àwọn kẹlẹ́mà yẹn ní mọ́ stand out wọ́n ní mínì tọ́lọ́run fi lò wọ́n tí ò fi lò mí rọ́pò láyé rẹ̀ sàpé ọlọ́run lo sọ̀láàt tí ń túmọ̀ dùáwù ń bí ọ̀rọ̀ sàkáàt pé hudh min amwalihim sadaqatan tutahhiruhum wa salli alayhim inna salataka sakanu lahum níbi kan sì ní fasalli li rabbik wanhar so sọláàtì kákírun ó lò ní dùá gbogbo ẹ̀ ló sì nítumọ̀ bẹ́ẹ̀ náà làwọn àdìsí àníbi sallallahu alaihi wasallam kódà wíwọ́ ti ń bẹ níbi àwọn wíwọ́ nínú kéwú ó nítumọ̀ tí wọ́n mú wa wọ́n wá ní àdìsí ẹlẹ́ẹ̀kejì èyí tọ́jọ́ kan látọ̀dọ̀ kan náà yàwó àníbi sallallahu alaihi wasallam ní òun tíra yìí òun sọ pé àníbi mani ata arọ́fán ẹni yóò tọ́ bá lọ bá ẹni tí wọ́n mú àwọn ẹni àrọ́fán sàpé káyìn alóhun kó sínú ó kó àrọ́fà sínú ẹni tí gbogbo olùwó sẹ́yẹ́yẹ́ wọ́n tó specialize rẹ̀ lọ́tọ̀ bákan náà kẹ́lìmà yìí náà òun náà tó kó àwọn olùwó sẹ́yọ́kù náà sínú báyìí sọ pé tá a bá rí wọn ní àlòpapọ̀ á tu wọn ní ìsàjítàmà á tàràkọ̀ wà ìsàjítàràkọ̀ ṣítàmà náà ọwọ́ ní ẹni yóò tọ́ bá lọ bá ẹni tọ́lọ́hún mọ bá tí dúkìá kẹ́ bá sọnù pé ẹ bá ń wá ẹ ló gbé kíní kan ló sọ fọ́sà aláwo à in à in òun lọ́jọ́ yẹ wa pé kò túmọ̀ pé tí mólè nìkan gẹ́gẹ́ bá sọ pé àrọ́fà náà lè tú ká in fọ́sà aláwo à ń sẹ́yìn in bóyá níbi kẹ́kẹ́ tó sọnù àbí bí mi náà tọ́fẹ́ kọ́ bá náà ń túmọ̀ pé ìwò nǹkan generally ọwọ́ ni ó béèrè lásán ni wọ́n sọ ó béèrè kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀ lam tuqbal lahu salatun ó ní kò ní jẹ́ àtẹ́wọ́gbà fún wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ salatun èyí yóò nínú òrùn nẹ́fìlà ni àbọ̀rẹ̀ èèyàn salatun ó jẹ́ bóyá nẹ́fìlà ni àbọ̀ wọ́n sí nẹ́fìlà àdúà ọlọ́run ò ní gbà ràkàtà alfajir khairu mina dúníyà máfíà bókí ọlọ́run bò nígbà boki, ẹ wítìr ọlọ́run bò nígbà kódà kò sí kódà kó kí ní mọ́ká tó bá yẹ kó bá fọ́ọ̀lù sáàrin ọjọ́ yẹn torí pé ó ní tàdíd mọ́ lọ ni mọ́ sàgbákò lo lọ bẹ̀ báyìí kó pòfo ni òní èyí yóò nínú òrun kódà tó bá bọ́ sásìkò ọdún báyà fẹ́ lọ rẹ̀rẹ̀ àpé ṣé ìlélà ní ká lọ ni àbí kẹ́bí ní ká lọ rẹrin afẹ́ ìdákan ẹ bá wa wò tọdún sì kú bí ọ̀tún la àbókù yọ mẹ́rin wa lọ bó kírun yídì ọlọ́run onígbà lámtùkù bá làwù sọ̀látún. so arba'ina yawman for forty days ìtumọ̀ pé tí sì ní yawm ó túmọ̀ pé ọ̀sán rẹ̀ àti òru rẹ̀ torí ń bi rìwáyà wọ́n ló gbé pé ah, bóyá leilatan arba'ina leilatan wọ́n sì máa lo léèlù tí wọ́n mì ní odidi ọjọ́ sahara ha aleyhin sábẹ alayali wathamaniyata ayamin osuma naam àdísẹ́ eléyìí wà nù sọ̀yí muslim kódà tí ó fi túmọ̀ pé àrọ́fà àmọ́ túmọ̀ káìm báàbù bí tí wọ́n ti gbé wá náà ni pé báàbù ìjẹ́wọ̀ kámọ́ ọlọ́ba ká máa lọ bá alkohol ẹkùn òkè àrọ́fà tí wọ́n pé kẹ́límà méjèèjì àmọ́ sí kíni àmọ́ túra wọn náà eléyìí báyìí nígbà tá ti gbọ́ ká òjò wa ẹni tọ́lọ̀ báyàn ọgbà gbọ́ kò nírun fún forty days ọgbà gbọ́ ó di kèfèrí sọ pé ìjẹ́ kèfèrí ẹni tọ́kẹ̀ jókòó tó lóun mọ̀ kì í sọ ohun tá a mọ̀ náà. tí ẹ̀ ò ṣeun tá sẹ̀mọ́ ṣe kíni torí pé àrùn jẹjẹrẹ lòun àfàìlọ́bálò nísàgbákò náà afáwa Ibn Hajar wọ́n ní inú àwọn àlàyé wọ́n lọ́wọ́ bò nígbà rẹ̀ fógójì ọjọ́ wọ́n ní famujarradu dhi'abu ìsìábì ilayhim ma'siyatun kabira pọ́tì ẹ̀ lọ́dọ̀ wọn lásán ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ gbìlá ńlá ni kọ̀gbágbọ́ ẹ̀ṣẹ̀ ńlá lọ́dá ọlọ́run sì nígbà rẹ̀ fógójì ọjọ́ wọ́n ní òkú bàtàlẹ́hù yọmọ jẹ́ punishment fún lílọ rẹ̀ tọlọ tó sírìn ó rìnrìn àrè aláàdì ábìhí ìléyìn bọ́ọ̀lù ọbẹ̀ lásán lọ́sàgbá kò sí ẹ̀wá ẹja wò ládàá sọ̀láàtì àdìsí mẹ́tò níjẹ̀ wá kí níjàmá twenty seven àbí twenty five náà ń twenty seven náà ń bẹ láwọn ládàá ti ń bẹ gbogbo àwọn ládàá yóò pòfo rẹ̀ àtàwọn ládàá mi tó tún dìrọ̀ yàtọ̀ sí ládàá kírun ọ̀tọ̀ ládàá Quran tabaka lórí irun tàbí tabaka lásán tí ọjọ́ rí irun arabi kọ̀ọ̀kan ládàá mẹ́wàá tọ́wájẹ́ lórí irun la kàá ṣe ládàá mẹ́wàá ọ̀rẹ́ pé nu asàrò kẹ́bi pé ọgọ́rùn kẹ́ lára fi kàn jẹ́ torí pé a gba ládàá akírun ọ̀tọ̀ ládàá kìrá tánibí sọ pé ká kẹ́ ọlọ́wọ́n mọ̀ fún ọ ní ẹ̀sán mẹ́wàá mẹ́wàá ànábì tó àyẹ̀ pé lamhakul alif lam mim arfun walakin alifu arfun walamu arfun wamimu alif arfun ó tún wà pé ten plus ten plus ten pé alif lam mim thirty so ẹja gbogbo ohun tẹ́ni yóò pòfo ọ̀tọ́ àgbọ̀dọ̀ mọ́ kí o afọwọ́ ibn hajar al-asqalani nínú tíra àwọn fatul bari wọ́n lè rí ìlérí méjì ìlérí pé yóò di kèfèrí ìlérí pọ́lọ́wọ̀n ò ní gba sọ̀láàtì rẹ̀ tí ń bẹ nínú àwọn àdísì méjèèjì àtàwọn àdísì míì yẹn wọ́n ní tọ́kẹgbẹ́ wá pé ọlọ́wọ̀n nígbà àrùn rẹ̀ ọ̀kẹ́ yóò di kèfèrí wọ́n ní fayamilu ala halayn min al-ati wọ́n lórí ẹ̀dá pẹ́lẹ́sì rẹ̀ lórí òun ni olùlọ́ọ̀dọ́ aláyẹ̀wò torí pé ìjẹ́ kèfèrí tóun jókòó kóun fẹ́ wọn wo tí ẹ̀yẹn báńkà ni kí n kéwòn pé òun mọ kọ̀kọ̀ gbogbo àwọn tó kú mbẹ ní mùsùlùmí ọlọ́run bá dá wọn padà tọ́lẹ̀ mi ń fa ìmọ̀ kan ṣe o yóò kẹ́ bí kúránì là ń lò torí aláwọ̀ mọ́mọ́dún lẹ́nu mi ń kọ́ lẹ́yìn tí ń fa gisi tó bá ti gé ekù tó gé ekù tó ku one yóò kẹ́ báyìí ní ọ̀sẹ̀ tó ku two yóò kẹ́ báyìí ní ọ̀sẹ̀ kódà èèyàn ní jẹ́ aláyẹ̀wò bóyá ń lo ìsábì àbúmọ́sára ìfálákì ni àbí àfàtà eh, ìtúwí àbí gbogbo àwọn àgbákò tó ń níyẹn bido wọ̀ ni àyàwó àwọn tíra àgbákò yẹn ń bẹ́ o kódà ẹ̀kọ́ wo bísíǹsì yẹn ń ṣe lẹ́yìn náà wọ́n mọ kílẹ̀ níta ẹni tó bá fẹ́ ta tí àti ọ̀fẹ́ sórí ibú ó láwọn tíra tó gbọdọ̀ ní tí òun ní ọka tí ó fi mọ̀ pé tíra báyìí tóun bá ń ta òun ò ní jèrè láyà ń pe tíra kẹ́ni wọ́n ní kútùbù mini ali ulama tíra táwọn àfa àṣìwà lọ́wọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ tí ó bá fẹ́ sòwò bísíǹsì tíra irú tíra yẹn ọkọ ọmọ àwọn tí a tò níta kódà àwọn tó bá fẹ́ tà tó jẹ́ notira àgbákò yẹn ọmọ orú èèyàn tó tà á fún lẹ́yìn tó bá fẹ́ ṣàlàyé fáwọn èèyàn tí ọ̀fẹ́ kún ó sórí ibú kéèyàn pé tajà tẹrin tẹ́wọ́tẹ́ nìkan wá kẹ̀dé ẹ̀mọ̀ fẹ́ ra pé àní ṣùgbọ́n tó bá ń gbà bí tó bá rà àwọn àfa àtọ́jà wọn ní dáwà pé àwọn àgbákò báyìí wọ́n tó wọ́n mọ́ báyìí kódà tíra tí wọ́n mọ́ lónìí kódà káwọn tíra kan bẹ̀ tó ń pè ní tíra àwọn ìwánu sọ́fà kọ́ yẹn ìwánu sọ́fà ẹ̀ka àwọn gúrùpù kan kóra wọn jọ nínú rẹ̀ lárúbá ni wọ́n sì fi kọ́ nẹ́ńkà lè mẹ́mẹ́ tó bá fẹ́ ṣe tóbi tó jẹ́ pé nǹkan ẹ páàdì nǹkan oṣù obìn àbí ẹ̀jẹ̀ rẹ̀ sótíé ni wọ́n fi hàn jù ẹniha àwọn tíra àgbákò mẹ́tẹ́rin kọ́ kọ́ ní lárúbáwá fa èyí ò ní mọ̀ sí àwọn nǹkan yìí àfikọ́ jẹ́ni tó ti kọ́kọ́ ponú kò ṣe pé àfi ń bú wọn torí kí tọba wo bí wọ́n ṣe pín àwọn búrùjí méjèèjì láyẹn nínú gbàgbọ́ aláyẹ̀wò nísìn àkekè ń bẹ ní sámà akrab asad kìnìún ń bẹ ní sámà gbogbo àwọn ọkọ̀ tí wọ́n sọ kìíní yẹn amúlùn saurun akrab gbogbo àwọn asad zumbula kìíní kan tọ́tọ́ bí wọ́n ṣe sọ wọ́n ló kọ́ lónìí ni a rí pa sọ fún wa lọ́jọ́ nínú bí ìdánilẹ́kọ̀ọ́ kan náà kó tọ́ bá ti délé àáfàá kan torí tó fa bíi star báyìí ó ti yé tó fa gi mẹ́ta tẹ̀lé tó fi kẹ́ cross ẹ̀ lórí tó kọ mímù báyìí àbí tọ́tọ́ sì kẹ́ báyìí tó cross ẹ̀ báyìí tọ́tọ́ sì háò báyìí àbí <laughs> kò yàtọ̀ sí àwọn àtẹ́ntọ́ tẹ odù fa mẹ́rẹ̀rin dúrógún sẹ́nu ọ̀nẹ́ rẹ̀ àtàláwo torí ọkọ̀ kẹ́ ni wọ́n fi rẹpísẹ́ǹtì burújí ọjọ́ kọ̀ọ̀kẹ́ sáà ọjọ́ kọ̀ọ̀kẹ́ ni kóòdì ni wọ́n sì bìlí pé kọ́ sójú ọ̀nà òun yóò mọ̀ wọ́ orí wa tọ́ba jìrẹ́ nìkan tó náà bìlífù pé àyẹ́sè náwó lọ́jọ́ tọ́ba jẹ́ ọjọ́ mẹ́ta tọ́ba gbé yóò sùn kódà ẹ̀mọ́ láwọn kàlẹ́ndà ẹbọ ni tí wọ́n fi ń kọ́ mọ́sálásí ìgbàlódé kàlẹ́ndà yẹn ẹbọ ń bẹ nísàlẹ̀ rẹ̀ tó ti kọ́ sí pé àwọn ọjọ́ tá a gbọ́dọ̀ ṣe náwó nínú oṣù kọ̀ọ̀kan ẹ̀mọ́ lò wó lẹ́gbọ̀n tẹ́ fi kọ́ mọ́sálásí ìgbàlódé kàlẹ́ndà ni ẹbọ ń bẹ ń ó ti kọ́ dé ti tẹ̀ gbọ́dọ̀ ṣe náwó sí kódà sẹ́wọ̀n pé ọjọ́ sátọ̀dẹ̀ẹ́ lọ́dọ̀ àwọn tọ́jà wọn ní nkàlí yẹ tí wọ́n ń ṣe lónìí ní ọjọ́ ṣètọ́nì ni Saturn ọjọ́ èṣù àbógun ni wọ́n ascribe ọjọ́ yẹn fún lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn gẹ́gẹ́ pẹ̀lú ọjọ́ tó wọ́n bìlú pé yẹn bọ̀rọ̀ mọ́ sí àwọn lọ́jọ́ jímọ́ òun lọ́jọ́ tó lóore níbẹ̀ náà bó má fálákì àtàwọn kí ni wọ́n rọ́ wọn pa fúnra wọn gbogbo ìyàwó tó wọ́n ṣe sátọ̀dẹ̀ ajẹ́pẹ́ kò ní lálùbáríkà àìkọ́ àwọn ẹ̀sìn lọ so dẹ́fì mọ̀ pé ohun táwọn kí wọ́n lè practice tán ni wọ́n ń ṣe so látàn torí báyìí alimamu ibn Hajar al-Asqalani wọ́n ní lórí ẹni tó lọlé aláyẹ̀wò ìdájọ́ méjèèjì ni wọ́n ní láàpilẹ̀sì ẹ̀lẹ́ lórí bó ṣe wánú àdìsí yẹn náà wọ́n ń torí pé kí ni annalẹ̀ àti pẹ́ẹ́n tó bá lọ sọ́dọ̀ wọn tí ó gbà wọ́n gbọ́ ṣùgbọ́n lọ káti ẹ̀ lọ dẹ́wò kí ẹ̀ lọ dẹ́wò kó fẹ́ proof ẹnìyẹn nírọ́ tó bá kírun forty days ọlọ́run ò ní gbà tó bá gbà á gbọ́ ó ti ṣe kèfèrí kò ní gbàgbọ́ nù alukurani ẹjọ́ bá ti ní gbàgbọ́ nù alukurani ṣé yóò jèrè kò ní jèrè ó ti nẹ́jà tí òfin ní ṣe kíni tí òfin ní jèrè nígbà tó wá rí báyìí gẹ́gẹ́ bí ayàtà tí wá kà sẹ́yìn nínú sẹ́rù wọ́n ní ilé àmàlẹ́rìtàdọ́ àwọn tọ́lọ́nù mọ́rì fílì díẹ̀ fún àwọn kọ̀kọ̀ sótíyé báyà látàn torí mẹ́sẹ̀ tó ń fẹ́ bẹ́ẹ̀ wọ́n kìí pa àwọn ọ̀sẹ̀ tẹ̀pẹ̀ kìí pa àwọn ọ̀sẹ̀ pa àwọn wà kankan wọn ọ̀sẹ̀ wọn gbóhùn ajé wọn ọ̀sẹ̀ wọn ṣe kíníkan ọlọ́run ni ó lè jẹ́ nú àwọn òjíṣẹ́ ó lè jẹ́ rọ̀ṣúlá mínẹ̀lì màláìkà báyà àwọn màláìkà tó lóun tó pa àwọn màláìkà ọmọ mbẹ. àwọn mínẹ̀lì bashar àbínú àwọn èèyàn sọ pé rọ̀ṣúlù ni màláìkà jibril sọ pé ó áyà nù súrátù nẹ́jìmù kọ́ sọ pé ẹ̀zí inda dil arsi makin mutọ́í thamma amin àbí náà wọ́n máa sọ ibùkún majnun so malaika jibril kódà nígbà tí sọ pé ó rí so jibril ní rìfáàsì náà yàyàn kìí ṣe pé ọlọ́run allah subhanahu wa ta'ala kọ́ ni tìbẹ̀yàn rìfáàsì tọ̀rọ̀tọ̀ ni masala pé sánẹ́bí rọlọ́run àbí kò rí ọlọ́run náà ọlọ́run ní ó lè jẹ́ náà malaika àbí náà àwọn èèyàn tó jójì sí ọlọ́run

àbóṣe kí ni eléyìí ṣe ti islam torí pé àgbákòyò ìsì ara àṣetọ́ ní ẹ̀mbẹ́ náà ọtíra kan tí ó pé nǹkan azal amúrò hayrali tálámọ̀rì yóò bá jó orí fún mi fáàrí ní bayada kò jẹ́ rí nǹkan funfun wọ̀nyí nǹkan ṣarran tó bá jẹ́ aburú fáàrí ní sàwádà aw ahmara òwò ẹni mẹ́lẹ̀ ó túbà ẹ̀yọ́ sì máa wò ó pé nǹkan tó dáa ni kódà súrà lùkúrá ni wọ́n kọ́ kà ó túbà tó wà fi tẹ́ẹ̀rì yìí sẹ́kù kùránì ṣètọ́ ìjọ kó wọn mọ̀ sí àwọn èèyàn lọ́nà làákùdẹ́nà láhùn sirataka mustaqim kọ́lá tó bá mọ àdúrà ẹ̀sìn ara ó lè káfátíà náà kọ bẹ lọ́hùn yọlọ́run dákun mọ́sà gáìdì mi nígbà tó ti mọ àdúrà ẹ̀sìn ara kèyí kéwú ọ̀mọ́ka mọ́kọ́ fún ọ níwèé ọ̀mọ́ka ìyẹn nẹ́fìlà araka méjì náà ó ti sapá kẹnu tá nẹ́bì ní a ṣe ọ̀wá àbí ńgbà tó bá wà ní forí kanlẹ̀ láwọn forí kanlẹ̀ rẹ bẹ́ẹ̀ lóhun mẹ́ alámọ̀rí ọlọ́run tí ó bá já sóore fún mi jẹ́ ọ̀rọ̀ fún mi fẹ̀mí mi sára rẹ̀ fẹ̀mí tiẹ̀ náà sára mi tí ó bá já burú fún mi jẹ́mi mi kó mẹ́ jẹ́mi tiẹ̀ náà kó lára mi kó fi mí rọ́pò ọ̀rẹ́ ti gbìyànjú ṣùgbọ́n bá fẹ́ lo ọ̀ríjínà tí wọ́n mọ̀ wípé ọ̀ríjínà ah, ni gbìyànjú kọ ká ní lárúbáwá yẹn ala shay'in min al-ghayb ọlọ́run lè fi ohun tó pamọ́ díẹ̀ nínú rẹ̀ ọlọ́run lè fi hàn èèyàn ọlọ́run lè fi ṣe kíni ọlọ́run fún káwọn ní ká mọ ọtọ̀ pábọ̀ kí mo fẹ́ mọ ohun tó pamọ́ ọ wàá mú orí ajá orí kíní kan ọ wàá mọ̀ lọ́fọ́ mi rẹ̀ bọ́jú tòrọ fẹ́ rí nẹ pé òun wẹjú wọn bu ẹlòmíì lábẹ́ lójú ọ̀sìn gbẹ́rẹ́ yóò pé ìrí nẹ lẹ́yìn tọ́lọ́ ti fún ọ ní ìrí nẹ pé kọ́kọ́ ọmọkọlù ọ ọ wá fẹ́ rí ohun tí ó kó rí tọ́jú rẹ̀ bá fìtì kọ́ mọ rí nǹkan yẹn ni ọlọ́run ó ti páwà rẹ̀ láti lẹ̀ ló fi jẹ́ kó gba àwọn tó wọ́n lọ́wọ́ ẹjú sí gbẹ́rẹ́ kan lójú ọmọ fi fọ́ lójú kẹ́yìn ayé wọn àwọn òsínú ẹni tánẹ́bí sọ pé ẹni tóun bá pé ọlọ́run ẹni tóun bá gba àyànfẹ́ rẹ̀ méjì torí pé ẹni tó bá fọ́ lójú naturally tó sì ní máa ń tọ́wọ́ kọ́lọ́run ló mú wá tí ọjọ́ pàṣẹ ọba ló ṣe ń bẹ́ nú àwọn tánẹ́bí tó sọ kọ́lọ́run nù ọ̀dà lọ́la ọlọ́run yóò sàlìjẹ́ nà fún àdìsí tó ń bẹ lórí ẹ̀ ọlá tó ń bẹ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá pé ọlọ́wọ́ ejú àbò síngbẹ́rẹ́ kan ló fi wòrán àbálùjọ ló fi gba olójú lójú rẹ̀ fi yọ bí gílóòbù tó yìnbọn so ọ̀sàgbákò ni o ẹ tó bá túbá kò tó kú ọlọ́wọ́ bá mọ́ gbà túbá irú rẹ̀ so irin sátá lọ́wọ́ sì rẹ́sà wò jíṣẹ́ yẹn láti lè pé kórílẹ̀ ó lè dáa kálámọ̀rí ó lè dáa ni wal yakuna mu'jiza lirrasul kó sì mọ́ jẹ́ iṣẹ́ ìdánilágara kọmọ jẹ́ àmì fáwọn òjíṣẹ́ ọlọ́run ni ní ọmọ bí sọ pé ẹ ìbá níbi kẹ́lẹ́ tẹ́pẹ̀ sánẹ́bí wà níwọ̀ mùjísà àti àmì jánẹ́bí ọlọ́run ọba àti ẹ̀ kódà ìyẹ̀pẹ̀ tí wọ́n lọ tẹ́ tọ́lá níbi kẹ́tẹ̀ tọ́lá níbi sọ pé kánà níbi yọmínà àmìyà yahutu yẹn tẹ́ wọ́n mọ́ lọ tú lódì ní tukutu ànẹ́bí yẹn pẹ̀lú kèé pé àlámọ̀rí nǹkẹ́ ọ̀sẹ̀ lọ́la nìkan pé náà ní fi ń wo sótíé wọ́n nínú rẹ̀ náà pé àràmù lélẹ́yìn aláàrí lélẹ́yìn ọlọ́run ti gbálù kùránì fáwa tí ọmọ sọ fún wa pé aláàrí lélẹ́yìn àràmù lélẹ́yìn àdìsí ànẹ́bì ti wà fún wa pé aláàrí lélẹ́yìn àràmù lélẹ́yìn ànẹ́bì tó sọ àdìsí gangan ọ̀tẹ̀ pẹ̀rí láti fẹ́ fi kọ́sẹ̀ ànẹ́bì yẹn àwọn sàábẹ̀ rẹ̀ wọn ọ̀tẹ̀ pẹ̀rí wọn ò mú tẹ̀sùbá rí wọn ò wo omi rí wọn ò di kùránì ní okùn rí láti fi lò ànẹ́bì sì ní kò sún tánẹ́bì mọ́ tọ́ka fún wa lórí tánẹ́bì gèé sábà sí àbáwọn sàábà ṣebí Ibn Umar nìyẹn tọ́bi kópa nẹ́bí rìn láàrin yìí pé ẹsẹ̀ ànẹ́bí tẹ́bí yóò sì bọ́ bàtà rẹ̀ kódà wọn tó bá wọ̀ lùmẹ̀ nínú ìmọ̀ sásẹ̀ ni pé bọ́yá ẹsẹ̀ òun ó ṣe déédéé ibi tá ànẹ́bí fẹsẹ̀ tẹ̀ pé kó wọn lè jẹ́ pé ibi tá ànẹ́bí gbẹ́sẹ̀ lé òun gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ ṣebí náà ló bí àdìsí pé tí máa ń kọjá lọ ànẹ́bí táwọn bá ń tíráfù lọ igi kẹ́mbẹ́ ànẹ́bí mọ́ táwọn bá débà ànẹ́bí ọ bẹ̀rẹ̀ tóun náà fi ń ṣe kíni tí tó jẹ́ pé first hand information lọ́dọ̀dọ̀ wọn ṣùgbọ́n bí wọ́n bá jogún kógún ìtẹ̀kítẹ̀ ní ọmọ pa so mùjísà lọ́jẹ́ fáwọn èwo ń tiyín o kódà kàráàmà tó bá ní kàráàmà ni tọ́lọ̀ fẹ́ ṣe kàráàmà fún yẹn kàráàmà èso tá a mọ̀ wọ alúwà sí àbí tá a mọ̀ lọ́wọ́ ẹjú sí wọ́n gé òní lè explain bó ṣe ṣẹlẹ̀ tó jẹ́ pé kàráàmà lọ́wọ́ bá fẹ́ ṣe kàráàmà fún wàlíyé ọlọ́run torí pé ẹni tó bá jẹ́ wàlíyé ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run mọ̀ pé káwọn nǹkan àpọ́nlé tọ́lọ́nkẹ́ mọ́ fi pọ́n yẹn lé kí mọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yẹn tí ò ní yé wọn náà pé ẹ sì máa wò yìí ṣoògùn o àwa <laughs> ń ọjọ́ kan alájọ ọmọ jẹ́rì kọ́ra àtọwọ́ àmì kẹta wọn sọ fún mi pé ọ̀rẹ́ yín ni ni à ń ṣe lẹ́kṣọ̀ báyìí lẹ́kṣọ̀ súnlẹ̀ báyìí là ń ṣe ń jọ́nà lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan náà ọmọ súnfí bó ṣe wá nìyí ha ọmọ burúkú ọtọ́ ń takò àbárẹ̀ kíníkẹ́ bó ṣe wí bẹ́ẹ̀ ọtá bumi ọfẹ́ mọ́ ọ báyìí ó kìkì machine rẹ̀ àwọn èèyàn tó tẹ̀ jẹ́rìí pọ̀ láti ilé epo master yẹn tó fi dé oríta aṣẹ́gun kò ṣiṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ ká tú àṣírí rẹ̀ ó lè tú pé ẹni tí ń bu yín ní àfa kọ́lẹ̀ lèmi tọ́wọ́ kẹ́ ah, áà ṣé èmi ò gbóhùn kẹ́kẹ́ o tọ́ bẹ́ẹ̀ gbóhùn nípa wọn ní malaria ni <laughs> wọ́n tọ́ bẹ́ẹ̀ sẹ́kẹ̀ wọn á sàbí wọn á fà ń kẹ́kẹ́ ṣùgbọ́n ká àṣírí rẹ̀ ó tú pé lágbájá yìí ni kí wájà á àmì dì nǹkan èmi kì ò lè explain òun kì ò lè explain torí pé ọ padà ṣiṣẹ́ láì jẹ́ kó ha plug epo ọ̀tán plug so ṣùgbọ́n ló ń kẹfẹ́ da dúró sòkè wájú á sọ pé ẹ eh, kíní kan hmm. àwọn kankan mọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀dọ̀ sàlátà nítorí bẹ́ẹ̀ so ọlọ́run ṣe eléyìí fáwọn ànẹ́bí ọlọ́run kó máa jẹ́ mọ̀jísà fún wọn ni wa yakunu ma'a ar-rasul rasad min al-malaika gẹ́gẹ́ bá a sọ fún wa pé yasluku min bayni yadayhi wa min khalfihi ọlọ́run ó sì yan àwọn security tí ọmọ sọ mẹ́sẹ̀gì tọ́lọ́run gbélé àwọn ànábì yẹn lọ́wọ́ tó reveal fún wọn níṣẹ́ ẹ̀yọ́ so bí àkókò wa ṣe rí ní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala àyà tó tún proof rú eléyìí tọ́jẹ́ pé òun ni ànábì pè ní kọ́kọ́rọ́ kọ̀kọ̀ márùn ńbẹ̀ láti tẹ̀síwájú in kana fil umri baqiya tààsì bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n kó jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́n kó sọ ẹ̀mí wa di ọjọ́ mẹ́jọ kásì bẹ́ẹ̀ lórí Islam so a gba ìbéèrè méjì péré one two. وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم لا تقوم نعم نعم نعم tàbá wa kúrò pé láàrin two days. now bóòmí now. so yóò tó wá wá. ipe kí ló dé kí ló lẹ. Eh, pé kí ló dé tí àwa. kírun tọ́ba wa ń kọ́ kílẹ̀ yìí mọ̀ sí. tọ́ba wa. ẹ dákẹ́. now ẹ ẹ sáà sí ọ̀nà náà fún àbí ẹ bá tọ́ kí díẹ̀ lẹ́yìn rẹ̀ now wọ́n lẹ́nìkan ń wọṣẹ́ táwọn náà pé ọ̀n ti ń wọṣẹ́ ni so òun á fi jẹ ìmáàmù ládùúgbò àwọn àwọn wá ká ẹni yóò tọ́ láti ṣe ìmáàmù táwọn àwọn wà lọ kírun bomi fún bí ọjọ́ méjì yọ́tọ̀ bá wọn lé pé á kírẹ́tà rí mọ́sálásí so ànábì sọ fún wa pé tá a bá rí munkar ohun tí sẹ̀rí akọ̀ tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ tí ẹ̀sìn ọ̀fẹ́ ànábì ní ká yí ipò pẹ̀lú ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ànábì ní ká yí ipò pẹ̀lú ọwọ́ wa tọ́ka bá ń bẹ lẹ́ni tó lè lo ọwọ́ ká yí ipò pẹ̀lú ẹnu wa bíbi tẹ́niyẹn bí wáyà àti lọ́bọ̀dún ká sàlàyé fún pé à iṣẹ́ tẹ̀ ń wò ló jẹ́ àlọ́ ọ̀sán ni ìsorímọ́lẹ́

kí ni kẹtọ́ ó lè lọ́lé aláyẹ̀wò kọ́ mọ̀sẹ̀ o tó ṣe ó sì pa á tí ẹlòmíì tó pé bí lọ pa á débẹ̀ tó ṣe bọ́ọ̀nà ni so a need láti súnmọ́ wọn ló fi jẹ́ pé àmọ́ sọ fáwọn èèyàn kọ́mọ̀jẹ́ pé wàá sí òkèrè nìkan là ń ṣe a ní bùkátà tí ká tọ àwọn èèyàn lọ kí bàbá so irú ìmáàmù yẹn nìsín kódà ẹ lè mọ́ sọ public ẹ̀yìn bíi méjì kan ẹ kàn lọ́ba ká imam ẹ ń gbìyànjú bẹ́ẹ̀ ẹ jáwò òtútù òmù àárín zuri asiri kékeré àárín ṣùgbọ́n báwo ni ó ṣe á da kọ́dàlì kìáma kẹ́sì bọ́ síwájú náà báyìí káà ní ó sì wà lẹ́yìn kájọ wà náà àlìjẹ́nà ìbẹ̀ lórí wa ṣùgbọ́n ẹ̀ ń sin kankan tó yẹ pé ìrun tẹ̀ ń kí fún wa yẹn ẹ̀rù ń bà wá báyà lẹ́yìn gẹ́gẹ́ fi nírun bákan náà ọ̀kẹ́ wa kọ kátó lẹ́yìn anábìsí ni tó bá sì máa fáwọn yẹn tí wọn ò yọnu sí ìrun tiẹ̀ gíhun oníṣe kíni pé náà láfi lọ àjàgà láfẹ́ gbé kò lérí yìí ẹ wá ṣàlàyé fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdí tààfi wá nìyẹn tó bá ní ayọ́rọ̀ ah, òun lẹ́rìí ẹ̀yin náà kí sáwọn àfọ àtẹ̀yìn ọ̀bá kán ọba yín sọ pé ọ̀rà tíra tó wá pé ó lẹ́tọ̀ ẹ mú wá wá ní òkè sáwọn àfáà wá ẹ bá aṣọ nítorí mi níbi tí ò ń jẹ́ pé àálọ̀ wẹ̀ tí ó win nìkọ́ torí pé ẹ fẹ́ ra ẹnìkan kúrò nínú ànù tẹ́pẹ́ látara ríra àti ẹ̀ ẹnìkan ò ní ra ẹnìkan kó nu ànù kọ́ fà wọnú oríire kẹ́nìyàn wá sọ́ọ̀tì lè àyíyáàdì Allahu bika rajulan wahidan khairul laka min umrin ni'am ẹ̀yin náà fẹ́ invest nínú oríire nìyẹn so òun tẹ́ ẹ̀sìn nìyẹn o ẹ mọ́ compromise ẹ̀sìn yìí o ẹ̀yin gẹ́gẹ́ fún ayílẹ̀ lọ́ba kó tó kọ́dà kó tó bí báyìí báyìí báyìí lárí tẹ́fọ́ tí ọba gbọ́ tẹ́rí establish fún ẹ̀bọ̀n lọ kírun níbò mi ẹ mọ̀ wà lọ́mọ burúkú tọ́sẹ̀ yà kótẹ́ bá dá wọn takò yín mọ́sáàsì tó àwọn tó bá lè fi run wọn ta yẹ́rìyẹ́rì àwọn ni wọ́n bá lọ so bó ṣe jẹ́ nìyẹn naam wa aleykum salaam wa rahmatulah kaatu. naam naam ń bọ̀ wá bí ìbéèrè yín so níbi aláwọ̀kọ́ ta sọ nílò jẹ́kọ̀ àwọn àtàbá ń kọ́ mọ́sálásí ká mọ́ fura àbá kó dádúgbò kan ẹ̀kẹ́rẹ́ nìkan ń múra bí àfa ẹ̀kẹ́ tó pé àwọn yẹn ti jẹ ìmáàmù tí wọ́n ti ń sàbámọ̀ nísìn tó ń fa àwọn yẹn jẹ ìmáàmù bá ń gbà tádúgbò tí ìdàgbà so wọ́n ti fi jẹ́ àwọn tó kéwú dé so àṣírí wá tu pé àṣírí lágbáyà bó ṣe rí nì ok ah kékeré wọn náà so kádàkùn so kò sábúrú ká kó so eléyàn bẹ́ẹ̀ so èyí tẹ́ sọ ni ọ́pọ́síbù <laughs> torí sígà ìbéèrè kọ́ ni pé sọ ọ́pọ́síbù náà a lè ti rí nù wá ilẹ̀ tẹ́nìkan ti pàdé níjọ́ ọ̀sán pé báyọ̀ ṣẹlẹ̀ báyọ̀ ṣẹlẹ̀ àbí tẹ́ bí òkè ní sọ ọ́pọ́síbù àbí. ẹsẹ̀ ni mo pe ẹ̀kọ́ táwọn kọ́ yá mọ̀ ọkọ̀ papọ̀ nípa táwọn fẹ́ béèrè ìbéèrè náà nípa ṣe béèrè rẹ̀ ẹni sọ pọ́síbù àbí ẹ̀kọ́ ni mo sì lọ pọ́síbù tàwọn mo ti dáhùn <laughs> ṣùgbọ́n táwọn pàdé èèyàn tó sọ bẹ́ẹ̀ fún wa kíláàsì sáàgbà gbọ́ ànígbà gbọ́ tó wá sọ gbóntẹ́ sọ nígbà ẹsẹ̀wọ̀n ẹsẹ̀wọ̀n ẹsẹ̀wọ̀n ẹsẹ̀wọ̀n so gbogbo tẹ́ sọ ni àà ah. so ọlọ́run nìkan lọ́mọ tí ó ṣẹlẹ̀ sí mi tó díẹ̀ kódà níbi tó bá ti sọ bẹ́ẹ̀ fún wa báyìí a sọ pé Allahumma la tayra illa tayruk wala khayra khayruk wala ilá gbogbo tó wùyàn báyìí ẹ ti gbọ́n ẹ ti lo confidence ìnígbàgbọ́ tẹ ní nínú ọlọ́run ṣe látọ́rọ̀ látọ́rọ̀ kan pé ẹnìkan ò ní sọ pé aburú kan ṣẹlẹ̀ síyàn kó yìí ṣẹlẹ̀ sí àyàfi aburú tí ọlọ́run bá ní ọwọ́ nìkan ò sì ní tẹ oore ẹnìkan náà tí wọ́n ṣàyẹ̀wò kan gbà kan ó tọ̀ ohun ti kú nísìnyí yóò ti fẹ́ tó bá five years tí n bá ṣe mistake yóò kẹ́kẹ́ sọ fún mi pé ah ọjà mọ owó kan láìpẹ́ yìí ìtì ìjà mọ owó yẹn lóní o <laughs> àwọn tó sọ pọ̀ <laughs> ẹ̀mí náà kẹ́kọ̀ọ́ alájà lọ tó wákẹ́ sọ̀rọ̀ tiẹ̀ àbí a èyí sọ̀rọ̀ ọlọ́run ti kẹ́ mi mọ̀nà tẹ́ ẹ bá ti láyọ̀ kẹ́tọ́ ní máa ní sẹ́ ń tọrọ jẹ òun ti kúrì sí ṣùgbọ́n òun dágbà ni tó ti yé so wọ́n tọ́ anabisa ọlọ́sọ ìbẹ́nu tíra ìsinu muslim ń ta wuyẹ̀ ní nígbàgbọ́ nu rẹ̀ tọ́ bá dá sára kan lọ sí gbá kan lọ sáwó kan so wọ́n má lọ sí é mọ́dà lóhun tí wọ́n bá lọ sí nǹkan ni ọ̀rọ̀ rẹ̀ ọ fẹ́ sọ́dọ̀ wọ́n bí ọlọ́wọ́ bá Allah láì jẹ́ kí wọ́n dẹ́ sàrà fún wa tẹ́lẹ̀ náà ká fi kọ́ra ká mọ̀ ṣe sàrà sódíé kọ́ra sàrà tá a ṣe ní àwọn tó súnmọ́ wa àwọn tí yà ń jẹ kọ́ bá jẹ́ pé wọ́n jẹ́ pé afọ́jú obìnrin ni kò fún sàrà ṣe tọ́ nìní ẹ wàrà ni ó fi ṣe sàrà mọ́sà sixty six ah wọ́n tó bá wúlò fẹ́ni tí yà ń jẹ lẹ́gbẹ̀rẹ̀ ni ó fún gbogbo àwọn tó bá dín náà dàdí lọ sí kinní kan ẹni tó bọ̀rọ̀ fún tó bá jí lára ìsọ̀rọ̀ sẹ́ni kẹ́kẹ́ ni ó ṣe sàrà ṣe tọ́ nìní sàárà àtọ́lọ́hun ohun tí pàrẹ bá ká ó ti yé fẹ́ ni tára bá ní bọ́yọ́ wá bá ọ lisail aw mahrum bẹ́ẹ̀ni tó béèrè fúnra rẹ̀ àbẹ́ni tí ò ṣe kíni ṣùgbọ́n wọ́n kẹ̀gbé kẹ̀kẹ́ fún tó bá jí láàárọ̀ ó ń bá ara kí ọwà obìnrin ni ó sì jẹ́ òní òfin ti mọ̀ pé ṣètánì àlìjànú tí wọ́n dì mọ́ kíní yẹn ó lójú ní ọmọ akẹlẹ̀kùn rẹ̀ so ló fi jẹ́ kí wọ́n nẹ́jà tí èèyàn ó fi ṣòfò so kọ́lọ̀ kọ́ sànù wa so báwo kó wa sí rí mi tá a dùn sí ni subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.